السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá ọlọ́run bá tí ó tún sẹ́ ní ìkọ̀kan wá kù láti rí ọjọ́ òní tí ṣe ọjọ́ ìkọkànlélógún nínú oṣù ọmọgọ́ọ̀dù a tí ó ṣe dédé ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ó lé ó lé méjì lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti bu makka lọ sínú madina àdúgbò fún ọlọ́wọ́ bá lórí orí ńláńlá yìí eré tọ́lọ́wọ́ bá rí pẹ́lá ṣe fún wa pẹ̀lú fífún wa ní àǹfààní láti tó mọ́ sẹ́kù lẹ́ni tí yóò tó máa lékún nínú iṣẹ́ rí ilé tó jẹ́ sí pé àwọn tí ọlọ́run bá lẹ́gbẹ́ ti pè sọ́dọ̀ wọn nírọ̀ǹfà ní tí àwa ní imá ẹnu bí tí wọ́n ṣe dé tí ọlọ́run bá lẹ́gbẹ́ bí ní kásìkò tó èdè bẹni náà ni ọlọ́run bá lẹ́gbẹ́ lọ́sàn wọn lẹ́sàn àṣùgbọ́n àwọn ọlọ́run bá lẹ́gbẹ́ tó fún aláǹfààní àti tẹ̀síwájú ilé ìbá ìjẹ́ ìkẹ́ ọlọ́run bá ní ìtí ní agbára gbogbo ẹnikẹ́ni tí ó bá síbi tí ọlọ́run bá lè gẹ́lá fẹ́ kò ló sí yóò sì máa jẹ́ àlékóyà fún gbogbo ẹnikẹ́ni tí ó bá lo àǹfààní náà síbi tí ọlọ́run bá lè gẹ́lá yọrù sí kàlù sí látọrọ àlékún kí ọlọ́run bá múra jẹjẹ sọ ọlọ́run bá ní ọlọ́run bá àwọn aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà anábì sallallahu alaihi wasallam àti àwọn aráalé anábì sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ń fi ìlànà rẹ̀ tẹ̀lé títà Nábì sallallahu alaihi wasallam tí di ọjọ́ gbọ́dà kayára nas'alullah ta'ala an yaj'alani wa iyyakum minhu abẹ́lọ́wọ́ bá lè pẹ́lá kí ó ka ìlú pẹ̀lú ní kúnnú àwọn tí alámàrí wọn tí ó rí báyìí níwájú ọlọ́wọ́ rẹ̀ láàrín àdìkàkọ́ إليه كان بالو عباد الله ونادي تفسير سورة البقرة ثم سورة البقرة إذا كاتبالي آية ẹlẹ́ẹ̀kẹ́ ọkàn lé ní ọgbà òun náà ni àparí ní àná sọ́ a tẹ̀síwájú lórí insha Allah lórí àyà ẹlẹ́ẹ̀kẹ́jìlélọ́gbà lẹ́yìn tí a bá gbọ́ kẹrọ àtúntọ̀ àìsílẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله فيكم eléyìí báyìí ó jẹ́ ìtẹ̀síwájú lórí àyà tí a ó sáájú ẹ̀ ìgbà tí ọlọ́wọ́n bá ní kẹ́lá pé àwọn màláìkà tọ́lọ́wọ́n bá ní kẹ́lá tí ó kọ́ annabi adam alayhi salatu salam ní orúkọ gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá ní kẹ́lá fi ìmọ̀ tí ó ga tó fi ma annabi adam alayhi salatu salam pẹ̀lú kọ́lọ́wọ́n bá ní kẹ́lá fi máa asmaul musammayat orúkọ gbogbo àwọn nǹkan tí ń bẹ ọlọ́ọ̀bá ní kílápù orúkọ àwọn nǹkan wọ̀nyí ma lẹ́yìn tọ́lọ́ọ̀bá ní kílápù onímọ̀ àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bá ní kílápù kó gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí wá síwájú àwọn màláíkà ọlọ́ọ̀bá ní kílápù wọ́n ẹ fún mi nírò ẹ máa sọ fún mi kí lórúkọ àwọn nǹkan wọ̀nyí in tí kò sọ bí kí bá jẹ́ pé òdodo lẹ́ ń sọ nípa ìdí ẹ̀sọ́ nípa àwọn mọ̀lẹ́bí ádá èyí ta ọlọ́run bá nípẹ́lá fún yí rò pé àfẹ́já sórílẹ̀ ayé nígbàgbé àwọn láti dátà yìí ọya ẹ máa fún mi nírò nípa orúkọ àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ pé òdodo lẹ́ ń sọ nípa àwọn mọ̀lẹ́bí ádá ilé ìdẹ́pàá ti sàlàyé ní orí ẹ̀ ní àná tí ó jẹ́ pé ọlọ́wọ́ bá lè pẹ́lá ó fi ilé ìbáyìí ó fi sí àjùlọ àgbéga fún ànábì adam lórí àwọn màláìkà وهذا دليل واضح قاطع وهذا دليل واضح قاطع أن نبي الله آدم أفضل من الملائكة ilé ìbáyìí jẹ́ ẹ̀rí tó clear tó dẹ̀ gbé nǹkan hàn lórí pé anábì wa adam alayhi salatu salam ó lórí ju àwọn màláìkà lọ nítorí pé ọlọ́wọ́ balẹ̀kẹ́lá fàgbọ́lá rẹ̀ ọlọ́wọ́ bá ṣàrọ́fà rẹ̀ بعلم لم يعلم الملائكة pẹ̀lú màtọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ́ wá fún àwọn nǹkan ìwáṣíwájú àwọn màláíkà tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ́ fi wọ́n àwọn màláíkà tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀rẹ́ níta fún kásọ̀ àwọn nǹkan wọ̀nyí kí láwọn màláíkà قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أو ملائكة كانوا láti ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́ bá wọ́n ni subhanaka la ilma lana illa ma 'allamtana wọ́n ni mímọ́ ni fún ọ̀rẹ́ ọlọ́wọ́ bá la ilma lana kò sí ìmọ̀ fún wa illa ma 'allamtana àyàgbélé tí ọlọ́run bá lè gẹ́lábá fi mọ̀ wá nínú mà àmà nkankan tayọ tíri ọlọ́run bá fi mọ̀ wá nínú mà ilé tíri ọlọ́run على على أن الملائكة لا يعلمون الغيب ولا يعلمون إلا ما علمهم الله سبحانه وتعالى eléyìí báyìí nínú ẹ̀rí tó clear nípa àwọn màláìkà wọn ní màkọ̀kọ̀ wọn sì ní màkàyọ̀ tọ́nà ọba ìfẹ́ alábùmọ̀ wọn torí báwọn fúnra wọn gẹ́gẹ́ ni wọ́n sọ bìlìsáàlì màkọ́lì pẹ̀lú àwọn wọn fún ọlọ́wọ́ bá wípé la ilma lana illa ma 'allamtana a ní màkàkà kò sí mà ìwọ́lọ́bá tó nímọ̀ nípa gbogbo nǹkan alhakim ìwọ́lọ́bá ọ̀jọ̀gbọ́n lórí àwọn ẹ̀dá rẹ̀ ìwọ́lọ́bá tó yẹ sí pé pẹ̀lú ọgbọ́n rẹ̀ ló fi dá àwọn ẹ̀dá ìwọ́lọ́bá tó yẹ sí pé ìwọ ni hakim lórí àwọn ìdájọ́ rẹ̀ ìwọ́ sí ní hakim ìwọ́lọ́bá ọ̀jọ̀gbọ́n lórí àwọn tó bá fi mọ̀ ẹ̀yà àti ìmọ̀ tó kún rẹ́rẹ́ tí rẹ lọ́wọ́ bá lè kẹ́lá fi ṣe ibò fi ṣe yìí ilé ìtọ́ bá dẹ̀ hánà fún yẹn nínú mà pẹ̀lú ọgbọ́n rẹ ni o mọ̀ ipé nǹkan yẹn kò ní sàǹfà ní fún rẹ ní báyìí sì rú nǹkan yìí kọ́ o in tó lẹ́tọ̀ọ́ in tó tọ́ sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ìrànlọ́bà tó yẹ kó ní hikma lórí gbogbo nǹkan tó ń ṣe bákan náà ni ọ́ tó yẹ kí gbogbo nǹkan tó bá ṣe pẹ̀lú déédéé ni tí ò sábò sí ń bẹ̀ náà àwọn mẹ̀lẹ́kà sọ àwọn yìí fún ọlọ́run nígbàtí ọlọ́run bá kó àwọn nǹkan àwọn ìdáwọn yìí tọ́lọ́run bá fi hàn gbàtọ́lọ̀ ọba àdíkẹ́lá kó kí ní wá ọlọ́ni àbìhú ni bí asìbáyé ha oláyé kòtùm sọ́dẹ̀ kí ọlọ́ba ní ìrìn màláíkà ẹsọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi tó bá jẹ́ pé ẹjẹ́ olúdúdú nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ nígbàtà fún yín ìrọ̀pá fẹ́ dá àwọn ànábì Ádámà sórí ilẹ̀ ẹfún mi ní nǹkan tí ó ma wá sínú làákà ìrìn ní pé ìgbàtọ́lọ̀ bá nìkan wá fi àwọn nǹkan yẹn hàn màláka kí wá ni wọ́n sọ ṣé wọ́n sorúkọ rẹ̀ fọ́lọ̀ ni àbí àmá nítorí ẹ̀ ní ẹ̀yà ìfi wá láti máa jẹ́ jawab láti máa jẹ́ èsì fún nǹkan tí láti máa jẹ́ àlàyé àtẹ̀sì tí ọlọ́run màláka fún ọlọ́run ọba nígbàtí ọlọ́run bá nìkan láfi àwọn nǹkan wọ̀nyí hàn wọn kò tọ́nà bá dìkà wà fáwọn kí ní àwọn màláìkà kí ni wọ́n sọ tí wọ́n lá tí wọ́n ti láǹfààní àti sọ tí wọ́n mọ̀ àbí wọ́n sọ àbí wọ́n mọ̀ ìgbà tí wọ́n bá mọ̀ so báwo ni wọ́n sọ wẹ̀rẹ̀ sí máa ka orúkọ rẹ̀ fọ́nà ọba ni a fẹ́ ni àwọn màláìkà sọ tí wọ́n mọ̀ àbí wọ́n mọ̀ tó bá yẹ kó mọ̀ ilé ni ọlọ́wọ́ bá lè kíra wọ́n ń sọ nǹkan táwọn màláìkà sọ pé kọ́ọ̀lù ọlọ́wọ́ bá nígbà ta kó àwọn afi àwọn nǹkan wọ̀nyí wọ́n sọ wípé àwọn màláìkà subhanak mímá ni fún rí ọlọ́wọ́ bá ṣẹ́rí wọ́n lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run bá níbi ìbá ọlọ́run bá sọ̀rọ̀ wọ́n bá ọlọ́run bá lékẹ́ lọ́sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà tí ó bá ẹ̀kọ́ mu jùlọ pẹ̀lú ìṣe àpọ́nlé ìgbé ìṣe àgbéga tó ga jùlọ fọ́lọ́run bá nítorí pé táwọn mẹ̀lẹ́kà bá sọ pé ilma lana bi asma'i hadhihi musammayat lèrè ọlọ́run bá àmà orúkọ àwọn nǹkan wọ̀nyí sẹ́wọ́n pé ìdáhùn yẹn fún ìtọ́nà ọba àlekẹ́lá gbé wọn níwájú kọ́bí ẹ̀rí rí pé wọ́n yẹ sọ nǹkan ìké ní àmà sẹ́gbé ní àmà sẹ́gbé so torí pé ma jẹ́ jawabun ala qadri ma jẹ́ ìdáhùn níbàmú dédé wá ṣùgbọ́n àwọn màláìkà ò dáhùn nírú ọ̀nà báyìí wọ́n dáhùn lọ́nà tí ó dáa jù báyìí lọ pẹ̀lú pé wọ́n kọ́kọ́ nà záhà ọlọ́ọ̀ba wọ́n kọ́kọ́ ti tẹ̀lìzíhù fọ́lọ́ọ̀ba wọ́n kọ́ sí àfọ̀mọ́ fún ọlọ́ọ̀ba kúrò níbi gbogbo àbùkù fi àìmọ̀kan ti sí ọlọ́ọ̀dọ̀ ọlọ́ọ̀ba bákan náà wọ́n tó dá Ọlọ́run ọba lóhùn pẹ̀lú ìdáhùn tó yẹ sí pé ó ń ṣe àfihàn ìrìntì ọ̀rọ̀fọ̀ àwọn màláíkà gbígbà àti jíjẹ́wọ̀ àwọn màláíkà bil'ad pé àwọn ṣe àwọn kágara ẹ́ wọ́n wọ́n sì ṣe náfíù fún ẹ̀mí ara wọn wọ́n gbé kò fẹ́mí ara wọn wọ́n ti dànù wọ́n lé kò fúnra wọn láti mọ̀ nǹkankan eré ìtọ́bá yàtọ̀ sí tọ́nà ọba àríkẹ́ láti mọ̀ wọ́n wọ́n gbé kú òpin ọlọ́run la sabila lana ila ma'rifati shay'in in tí ọlọ́run هذا جواب من أجاب بأدب سامية وعا بأدب سامي وعالي إليه باي أجي دون ilé tó yẹ sí pé ẹni tí ó ní ẹ̀kọ́ tó lo ẹ̀kọ́ tó ga jùlọ tó lè fi dá ẹ̀ lóhùn ọ̀nà tí ó ga jùlọ nínú ẹ̀kọ́ tí yẹn lè gbà dá èèyàn lóhùn ẹni tá a sàpẹ́lé fún ẹni tá gbé sípò tó ga ọ̀nà tó ga tá lè fi dá lóhùn nínú ọ̀nà yìí ẹ́ mọ́wọ́kọ́ sí tẹ̀síhù ọlọ́wọ̀ba náà náà wọ́n ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ bá wọ́n ni qalu subhanak sẹ́rí subhan subhan subhan ẹgbẹ́ tàbá fẹ́ sí a ni subhanallah subhanallah subhanallah tàbá fẹ́ sí tasbihu fọ́lọ́wọ́ bá hmm? tàbá fẹ́ sí tasbihu fọ́lọ́wọ́ afẹ́ fọ́ ọlọ́wọ́ bá má afẹ́ sí tanzihu ọlọ́wọ́ bá afẹ́nà záhà ọlọ́run ọba azọ̀gbé subhanallah gbólóhùn tá sọ yìí subhan ismu masdar ni ismu masdar ó ní subhan ẹ orúkọ ni fún masdar tó ẹ́ pé ó túmọ̀ at-tasbih iṣẹ́ àfọ́má at-tanzih ọwá wá ní mansub àzọ́gbé a ní subhana àrẹ́bọ̀ ni ọwá ní mansub bí fẹ́ilin mọ́gbọ̀marin pẹ̀lú fẹ́ìlù kàfíyàs pé àti gbé pamá a sì ìdùmárù ẹ̀ yẹ ni owa ni mansub bi feilin mogbomarin pelu feilu kafiyas pe ati ati ke pama asi si wa e ye ni pe sabbahtu subhanak sabbahna subhanak a ṣe ẹ̀yìn fún èrè ọlọ́wọ́ ẹ́ so in tó fi wá ní mansubu ni ẹ nítorí fẹ́ẹ̀lù kàtẹ́ gíní o ta ti ṣe ìtùmọ́rù ẹ̀ tó jẹ́ sí pé àlèmọ́lò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n a ń fi pamá kò ibá ní fi so o ní gbódùn subhan subhan ọwá ní subhanaka

ọmọ kú omi kó o ṣe nǹkan kọ mọ́ bàálà ká ìmú ọmọ kú omi kó o ṣe nǹkan kọ ma nábi adama wá rí láìfi sí nǹkan ni subhanaka ilẹ̀ lọ́wọ́ bá rí kẹ́lá mọ́ kú omi kó gbé ẹsùpó fún annabi adam alayhi hmm, àwọn tó yẹ sí wípé wọ́n ń sọ ọ̀rọ̀ kèfèrí járe lẹ́nu ẹ́ laula annana azarnahum bil jahli la qulna bi annahum kuffarun tí ẹ bá ti pé a fún wọn ní excuse kún wọn jẹ́ láì makani a bá sọ pé kèfèrí ni wọ́n li annahum nítorí pé àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n fi àbùkù tó ní a tó tóbi àbòsí tó ga wọ́n fi ti sọ́dọ̀ Ọlọ́run Ọba أسندوا إلى الله سبحانه وتعالى الظلم وفي أبو سي وفي تصدى الله حاشا وكلا وفي خيانة iṣẹ́ jàmbá wọ́n fi ti sọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n fi ríṣ wọ́n fi ti sọ́dọ̀ Ọlọ́run Ọba nítorí pé wọ́n sọ wípé Ọlọ́run Ọba àníkẹ́lá ń kọ́ ohun ó fẹ́ ṣe ìdánwò fáwọn màláìkàtà àwọn àtànẹ́bí adama ọlọ́run bá àlékẹ́lá wá ṣe jàmbá pẹ̀lú pọ́lọ́run bá àlékẹ́lá ó gbé egún fànẹ́bí adam lórí ẹ̀zámù tó fẹ́ ṣe fáwọn màláìkàtà fi ghayatil fuhsh ọ̀rọ̀ yìí burú púpọ̀ wallahi alazim ó burú gan ta'ala Allahu an dhalika 'uluwan kabira ọlọ́wọ́ bá alékẹ́lá ga ọlọ́wọ́ bá má ọlọ́wọ́ bá alékẹ́lá tóbi kọjá gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ti sọ́dọ̀ ọlọ́wọ́ báyìí abẹ́lọ́wọ́ bá alékẹ́lá àwọn tí wọ́n ṣe tán Allahumma tahhir qulubahum اللهم طهر قلوبهم اللهم أنقذهم من الجهل اللهم أنقذهم من الجهل ọlọ́run bàbá wa yọ wọn kó náà ìmọ̀ká ọlọ́run ọ̀nà tó burú ni náà àwọn mẹ́lẹ́ka sí àfọ̀mọ́ fún ọlọ́run bá wọ́n ní la ilma lana kò sí ma fún wa nafiul ilm ìgbé ìmọ̀kú òfún ni lélé ìbáyìí hmm? annafi wa isbat ló sẹlẹ̀ ìbáyìí la ilma lana illa ma 'allamtana la na'lamu shay'an àmà kankan illa ma 'allamtana àyàfẹ́lẹ̀ tí wọ́n náà bá rí gẹ́gẹ́ bá nínú mọ̀ وإذا كان الملائكة لا علم لهم إلا ما علمهم الله tó bá jẹ́ pàwọn màláíkà ò ní màkàkà àfi dédé tọ́nà ọba àlejẹ́lẹ́ bá fi mọ̀ wọ́n fàkẹ́ ìfà bína nàṣínú albashar báwo wá làwá tá a jẹ́ abára báwo wá làwá báwo làwá sí fẹ́ máa ṣe ìdíyàáhùn ilẹ̀ báwo la ti fẹ́ máa ṣe àgbẹ̀mára yìí mà tọ́lọ̀ ọba àríkẹ́lá òfin mà wá kásì la mà lójú ọ̀nà wo ni yóò fi ma ìmà kan tọ́lọ̀ ọba àríkẹ́lá òfin mà náà báwo la yìí sọ pa nímà eré tó ń pọ́ lọ́wọ́ ọba àríkẹ́lá òfin kíni tí òfin mà wá so látara báyìí ẹ̀kọ́ wà ń bí ìgà bákan náà ẹ̀kọ́ dá tó mí báyìí òun ni pé من العلم ومن التقوى أن يقول القائل إذا سئل عن سؤال ما الله أعلم لا أعلم nínú ìmọ̀ lọ́wà nínú payọ lọ́wọ́ bá lọ́wà tí èyàn sọ nígbàtà bá bí léèrè béèrè tí ò nímọ̀ nípa rẹ̀ pé ah, Allahu a'lam ẹ́ ká ṣe ìsìbátulẹ̀ ilmi

torípa anábì sallallahu alaihi wasallam tó bá bí léèrè léèrè tí ò bá mà anábì ò ní dáhùn anábì ó sọ fáwọn èèyàn níbi kẹsẹ́rí padà wá ká padà wá ńgbà míì tọ́lọ̀bà lè kílábà tọ́lọ̀bà nígbà tó dìbà tọ́lọ̀bà occasions like that ní wọ́n bèèrè lọ́wọ́ bèèrè lọ́wọ́ anábì tánábì oníkíni ó mọ́ ẹ padà wá àbí anábì ó dájọ́ fún wọn pé ẹ padà wá títí látara pa nẹ́bí ní fíkọ̀ sọ́lọ́wọ́ bá pé títí àsìkò tó wọ́n dá fún ọyàn ọlọ́wọ́ bá rẹ̀ pé fún onímọ̀ lórí sọ̀bà kalẹ̀ fóun tó pé èèyàn ò ní ọ̀nà kankan tó lè fi dá nǹkan kan máa fi tọ́lọ̀ bá rẹ̀ bá fi máa yà náà tò nínú payọ̀ ọlọ́wọ́ bá lọ́wà tó bá bí wá lè rí ìta bá ti mọ́ kí ló táwọn màláìkà ọmọ jahlun murakkab àìmọ̀kan tó ga jù nìyẹn kábíọ́lẹ̀ èké ní ìṣẹ́ kọ wá ní báyìrò lélé ah, ṣẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ yóò gbé à ah, majnun anta ayú máàjì kò pè ní ní báyìrò tó bá mọ́ sọ pé mọ́ náà sẹ́gbẹ́ àtà ní ìmọ̀ ah, wallahi àmọ̀ pé ah masha Allah ẹni yìí làkà ìṣúra ní kárọ̀tì ní ṣẹ́wọ̀n káwọn gbé à léyìn bá mọ nǹkan yẹn máa ń dákẹ́ ni yẹn máa béèrè ní síkẹ̀ eré ìwájú kárọ̀tì lójú tiẹ̀ náà báyìí eré ìjọ kárọ̀tì báyìí sọ pé ó tàbùkù yẹn kí ẹ máa dáhùn rọ́bìṣì ó bá mọ nǹkan ò mọ́ nìyẹn náà so àwọn màláìka sọ fọ́nà ọgọ́ subhanaka la ilma lana illa ma 'allamtana a nímọ̀ kankan tayọ ìtìrẹ̀ ọlọ́wọ́ bá rí gẹ́lẹ́ bá fi mọ̀ wá nínú mọ̀ innaka antal alim ìrọlọ́wọ́ ọba àlíkíọlá ìwọlọba tó nímọ̀ nípa gbogbo nǹkan alim bi kulli ìwọlọmọ gbogbo nǹkan ìwọlẹ̀ èyàn léèrè ìbéèrè kan níbi kankan kọ wá الحكيم في خلقك وأمرك وفي تعليمك ما تشاء ومنعك ما تشاء ìrẹ́ ọlọ́run ọba lọ́gbọ́ ọ̀jọ̀gbọ́n tó yẹ kí gbogbo tó bá ń ṣe kódà níbi ìdẹ́dà rẹ ẹni tó ọdá tó ga ọmọ hikma tó fi dá bẹ́ẹ̀ ni ẹni tó ọdá tó ń kúrú hikma ló fi dá bẹ́ẹ̀ kọ̀ yẹ́jẹ́ wallahi ẹni tó ọdá tó pupa ìwọ náà ọba lè kí lẹ́ni hikma tó fi dá bẹ́ẹ̀ ni ẹni tó ọdá tó dúdú ó ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ni ẹni tó ọdá tó tínrín ìwọ náà ọba àdékẹ́lẹ́ ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ẹni tó ọdá tó sanra ìwọ náà ọba ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ẹni tó ọdá tó lówó ó ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ẹni tó ọdá tó yọlòsì ó ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ẹni tó ọdá tó ọdá pé ó ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ẹni tó ọdá lálábọ̀ ara ó ní hikma tó fi dáa bẹ́ẹ̀ ọlọ́run sì yẹ nìkan kájẹ́ nígbà wọn táwọn ọlọ́run ọba òye nìkan kájẹ́

bá wa sí ló tó tí ìbá ti kú wọn bá gọ̀ sí nku nìkan lèyẹ ti ń kú sáwà nìkan ni nílùú lọrin ìkan náà tó ń náà dákàmà ó là nìkan ló lè gbàdáwò wọn tádáwò rẹ̀ gbà ọlọ́run àwọn òbílà so àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tí ò dáa ọlọ́run ọba kó àwọn èèyàn máa ń rí ọlọ́wọ́n bá ẹgẹ́ bí pọ́lọ́wọ́n bá yàn wọ́n jẹ nígbà tí wọ́n bá ṣe nǹkan tọ́lọ́ bá nìkan bá ṣe nǹkan kan tí ó dùn mọ́ wọn fún wọn ẹni tí bá ń ṣàárẹ̀ tó bá ẹni tí ò ṣàárẹ̀ yóò mú wá rí bí ìgbà pọ́lọ́wọ́n bá yàn òun tó ń ṣàárẹ̀ jẹ́ ìgbà pé ah, Ọlọ́run nínú gbogbo wa èmi nìkan ni wà lèmi nìkan ni wà lówó ọlọ́run ṣàánú èmi náà kọjá báyìí ah, aláyọ̀ ọlọ́run wọ́n ṣàánú wa ọlọ́run wọ́n ṣàánú wa àwọn èèyàn máa ń sáì màkà pẹ̀lú ọlọ́run bá púpọ̀ nígbà káwa wo bàbá wa ìgbà ní súnà ò tí ìyé ń gbà wọn ní káwa rọ kiri ká bàbá wa ibi tí wọ́n tẹ̀ wọ́n sí láti lọ gbé wọn láti lọ sí wọn bọ̀dá mi tọ́ wà lẹ́yìn ni dídá ti rọ̀ kan ní ha ọlọ́run tí ó dáwó ọlọ́run tí ó dáwó wà láì àyà méjì ti kẹ́ subhanallah ẹ̀rùn ma bí mọ́ lọ́n ní báyìí àìmọ̀kan ló sì mú ọ̀sọ́ bẹ́ẹ̀ àìmọ̀kánì kò rí báyìí sí iná kọlbà la yáṣùdán wa iná láìná látàdùmá wà lánà kúlù ilá ma yúrdi rọ́bánà wa iná bí sí rọ́dìka ya ibrahima ya ibrahimu la mahzunun arábìnrin ọkọ̀ wa ń bàjẹ́ ojú wa sì ń damijé à ń sọkún inú wa ò sì dùn pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí àmọ́ wà lánà kúrò ilẹ̀ máa yọ̀ bí rabbana a máa ní rí kankan jáde lẹ́nu wa fi tọ́jú ọlọ́run bá nínú agbọ́dọ̀ sọ kankan a ìrẹ́ Ibrahim pé àtọ́ ṣẹlẹ̀ láàrin wa yìí a inú ìbànújẹ́ wà o bá sí kó ṣe sọ ẹnu jẹ́ bá lè jẹ́ ọlọ́run bọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n ni ẹni tó ṣe ní tálíkà wàláhì ó wisdom tọ́lọ̀ bá fi ṣe bẹ̀rẹ̀ ó dẹ̀ máa yọ́nú sí pé bọ́lọ̀un ṣe ṣe òun yẹn à ó ní wisdom tọ́lọ̀ bá rí gáàkì ṣe òun bẹ̀rẹ̀ ó sì máa so ó ń kàlùkù wa la ní lónìí nǹkan tọ́lọ̀ bá rí gáàkì fi wá ṣe tọ́lọ̀ bá rí gáàkì ṣe

ما ما ما وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا kí lọ́wọ́ ọba fẹ́ fi irú àwọn àpéjúwé bá wọn wọ̀nyí ṣe àpéjúwé yọ bára káyẹ mú náà ẹ́ ilé ìwá mẹ́kì sẹ́ǹsì báyìí àwọn olúmílà àwọn olúmílà ṣkágbà pé gbogbo àwọn àṣẹ Ọlọ́run ọba gbogbo ọlọ́run bá ń ṣe gbogbo pẹ̀lú hikma ni àwọn mẹ́láka sọ fọ́lọ́ bá pé innaka antal alim alhakim wọ́lọ́run bá ní hikma tó fi ṣe gbogbo tó ṣe yìí ó sì nímọ̀ nípa rẹ̀ ó nímọ̀ nípa gbogbo nǹkan gbogbo tí wọ́lọ́run eléyìí tó ọmọ náà wà nínú ọmọ yìí tó jẹ́ ká mọ̀ yí pẹ̀lú hikma ni ẹ wo ọ̀rọ̀ yìí tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bá ẹ́ ní káwa náà ká kẹ́kọ̀ọ́ látara nǹkan tí àwọn màláìka ń sọ yìí sí bá ní sí yìí kásìkà pọ́lọ́run bá ó ní gbogbo tọ́lọ̀ bá wá ń ṣe pẹ̀lú déédé ni ọlọ́run bá adékẹ́lá sàbòsí fóun ẹ́ bàtọ́lọ́run bá adékẹ́lá bá hàn àwọn kankan fún kẹ́yà máa rí pọ́lọ́run bá adékẹ́lá sàbòsí fóun wàláhì pẹ̀lú dédé so ó dìgbà a bá tó wà nírú pò yìí ká tó ní قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون نعم ọlọ́wọ́ bá alékẹ́lá ń tẹ̀síwájú lórí àlàyé tọ́lọ́wọ́ bá alékẹ́lá ń ṣe fún wa láàrin nípa tó ṣẹlẹ̀ láàrin ànábì adam àtàwọn màláìkà ní ìgbà tí ọlọ́run bá lè kíra dá adam tán tọ́lọ́run bá lè kíra tó fi hàn àwọn màláìkà hikma ti ń bẹ hikma tí wọ́n ń béèrè lọ́jọ́ kìíní àná wípé kí ni ó fà tọ́lọ́run bá lè kíra fi dá àwọn èèyàn sórí ilẹ̀ tó bá àwọn màláìkà mo sọ fún wa ní nǹkan kan ẹ̀ka dè mọ́ wọn tó pamọ́ sí wọn tó fẹ́ mọ̀ lọ́lọ́run bá lè ńlá hàn yìí náà wọ́n fẹ́ mọ ìdí tó fàtọ́nà bàdẹ́kẹ́ fẹ́ dá kọ̀lífà sórí ilẹ̀ ọlọ́wọ́n bàdẹ́kẹ́ fẹ́ fi ìdí ẹ̀ hàn wọn ọlọ́wọ́n bàdẹ́kẹ́ fẹ́ fi wisdom hikma tó wà níbi dídá ẹ̀dá sórí ilẹ̀ ọlọ́wọ́n fẹ́ fi mọ̀ wọn tọ́lọ́wọ́ bá ìlékẹ́lá wá sí tọ́lọ́wọ́ bá ìlékẹ́lá sí gbé ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ àti ìṣe ìtúsọ lójú tí wọ́n béèrè nípa ìmọ̀ rẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ba ìtúsọ lójú rẹ̀ lọ́run ba rẹ̀ dájú pé ìjọba tó lọ́mọdé wáyé. bàtàwọn màláìkà tí wọ́n ṣe àfirinlẹ̀ ìkágara wọn nípa ìnímọ̀ nípa tí ọlọ́run ba lè kẹ́lá bí wọ́n léèrè nípa rẹ̀ táwọn gangan fúnra wọn fi rinlẹ̀ táwọn gangan fúnra wọn jẹ́wọ́ pé àmọ́ o ẹ́ lẹ́yìn tí àwọn màláíkà fílé ìrìnlẹ̀ tán ọlọ́wọ́n bá adékíọlá ó wá dájú ọ̀rọ̀ kọ ànábì adam ọlọ́wọ́n bá adékíọlá fi hàn wọ́n pé sẹ́ ẹlẹ́màá bí ẹ̀mà ọlọ́wọ́n bá adékíọlá fẹ́ fi ànábì adam bó ṣe jù ọlọ́wọ́n wọn sẹ́mẹ́ pé tí ẹmà fẹ́ kí ẹmà bó ṣe tó ẹjù nǹkan tó lágbára sí tí ò ní lè ṣe nígbà tí ó bá wá lè ṣe tó ti rí pé gbìyànjú tí ò lè ṣe èyàn wà sí fún ìwọ̀n tó lè ṣe ṣẹ̀pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ni ọ̀rọ̀ ah, ọ̀gá ni yí àbí torí tó wọ̀n lágbára àti ṣe lẹ́yìn ṣe pẹ̀lú rọrùn ọ̀nà tí a máa ń gbà fi àjùlọ han èèyàn lọ tí bá fẹ́ jẹ́ kí láàrin ẹ̀ méjì bá fẹ́ kí èèyàn ká máa pẹ́ nìkan jù lọ nísìn láàrín fáwọn méjì bá kàṣẹ̀ tẹ́ bá ti ń janu síra yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo mọ̀ jù ọ lọ mo ṣe kíkà jù ọ lọ àbí à èmi ló lè nà ìwọ ló lè nà mí èmi ló lè nà ọ kíkà dájà rẹ láàrin àwọn méjèèjì nígbà tó bá ti lè jà títọ̀ wọn bá ti rí pàgbára tọ̀ wọn ọ̀ká kejì wọn tó sì pàgbára rẹ̀ ka lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbà fọ́gá ọ̀hún àbẹ́ẹ̀kọ́ ni kò ní jiyàn má yóò ti mọ̀ pé ẹni ìjù mi lọ nítorí pé èyí tẹ́mi ò lákè ní kápá àti ṣe òun ṣe tó lẹ́yìn tí ọlọ́run bá lékẹ́lá ju àwọn nǹkan yìí síwájú àwọn màláíkà táwọn màláíkà tí wọ́n sá ìmọ̀ nípa rẹ̀ tán táwọn náà sì ṣe gẹ́gẹ́ tẹ́jì fẹ́rẹ̀ yàtọ̀ ọlọ́run àmá o àmàjú tí ọlọ́run bá lékẹ́lá bá ti mọ̀ wá lọ ọlọ́run bá lékẹ́lá ní Adam ọya ọlọ́run bá wá dájú kọ Adam ọlọ́run bá lékẹ́lá fẹ́ jẹ́ kí ó yí àwọn màláíkà pé ẹwù ẹni tí mo fẹ́ dá tẹ́ǹdì mílé ní kíni hikman mo fẹ́ dá ẹ̀sìrì ọya ẹmọ wá o ya Adam ọlọ́run bá lékẹ́lá ní eré Adam ọlọ́run bá lékẹ́lá wá dájú kọ ọlọ́wọ́ bá wá paláṣẹ wípé kó fún àwọn màláíkà nírò nípa àwọn orúkọ tí àwọn nǹkan tọ́nà ọba àríkẹ́lá gbé sí wọn níwájú kún dákọ rẹ̀ táwọn màláíkà ọ̀má ọlọ́ni ya Adam àǹdí ògùn bí àsìmá ìhì máa sọ́kọ rẹ̀ fún wọn máa sọ́kọ rẹ̀ fún wọn báyìí náà ọlọ́wọ́ ọba àríkẹ́lá sọ fún Adam bẹ́ẹ̀ nínú àyà yìí àyà lápẹ̀lẹ́ ńláńlá yìí ọba àlékẹ́lá fún wa ní ìrò nínú àyà yẹn pípò wọn ọlọ́run ọba àlékẹ́lá lòun yọ̀ǹda fún annabi Adam alayhi salam nípa wípé kó fún àwọn ní nípa orúkọ àwọn nǹkan tí ìmọ̀ rẹ̀ fún wọn àwọn nǹkan tí ìmọ̀ rẹ̀ sápamọ́ fáwọn tí ìmọ̀ rẹ̀ tó pamọ́ fún wọn ọlọ́wọ́ bá lè kẹrẹ fún ànábì adam ní yọ̀ǹda láti máa sọ fún wọn láti fi hàn àwọn màláíkà pé ànábì adam lọ́lá lórí wọn bákan náà kí ẹ̀mí àwọn màláíkà lè balẹ̀ lórí wípé ànábì adam àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ khalifa ni wọ́n tí ó tọ́ kí wọ́n lè bá lékún ní ìfọ̀yàbalẹ̀ wípé ìsí àti ti khalifa sí ọ̀dọ̀ ànábì adam àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ wọ́n ọlọ́run bá sí àkítì rẹ̀ sí wọn pẹ̀lú ọlá àti àjùlọ tí ń bẹ fún wọn ní kìí ṣe pọ́lọ́run bá àríkẹ́ láti kéde ọlọ́run bá àríkẹ́ lákà gbépò yẹn fún wọn láì ti fún wọn mẹ́rìtì ah, ẹ̀ ti gbọmiyé ọlọ́run bá fẹ́ kí àwọn màláìka mọ̀ wípé ipò tí mo bá àwọn mànábì adam sí tí mo kù wọ́n ní khalifa yẹn

nǹkan tí yàmá bí ń jẹ́ kọ̀lífà o ni ìmáwà sọ́fúnwàlálá nínú àwọn nǹkan tábìyàn kọ̀lífà fún tábìyàn kọ̀lífà o ní kọjẹ́ ní tó nímà kò yí báyìí sí ọlọ́ọ̀bà àdékẹ́lá ó ṣe ilé ìbáyìí nítorí àwọn hikamu yìí torí àwọn hikima wọ̀nyí ọlọ́ọ̀bà àdékẹ́lá fi ṣe bẹ́ẹ̀ fún àwọn màláíkà káwọn màláíkà lè mọ̀ yí pé gbogbo ilé ìtọ́nà ọba àríkílá ń ṣe ìdarí àlámàrí ìwówó tẹ̀gbìrù yìí tó dúó lórí hikma tó ga lọ́nà ọba àríkílá fi ń ṣe náà káwọn màláíkà sí lè mọ̀ wípé ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ yọ̀tẹ́sù bihi wájibul wujud ọlọ́ọ̀ba nìkan òun ló ní náà káwọn màláíkà lè mọ̀ pé ọlọ́run nìkan òun ló ní mọ̀ torí pé ọlọ́run ọba òun ló gbogbo tó pamọ́ pẹ̀lú dátù náà àmọ́ gbogbo ilé ìtẹ́yẹ bá mọ̀ nínú pẹ̀lú pé ọlọ́wọ́ bá lè kẹ́lẹ́ ló fi mayan a ní sọ pé ní yẹn mẹ̀ nípa a ní sọpọ̀ ma kọ̀kọ̀ in tó pamọ́ tọ́lọ́wọ́ bá lè kẹ́lẹ́ fi mayan aka a ní sọ pé ní yẹn mọ̀ kọ̀kọ̀ nítorí pé kèésò fún rẹ̀ ló dáama istiklalan nídà dúró láì bára lé ọlọ́wọ́ bá ló fi ma ọmọ ọmọ ma kọ̀kọ̀ eléyìí báyìí ọlọ́wọ́ bá lékẹ́ láti ma ó ní ẹjọ́ ọ̀nà dáma yìí a ní sọ pé wọ́n lọ ma tó pé o lè dáma fúnra ara rẹ tọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́wọ́ bá fi ma ó in tó lè dáma fúnra rẹ tọ́lọ́wọ́ bá lékẹ́ báwà rẹ sọ pé wọ́n lọ ma àti pé lè tọ́lọ́wọ́ bá lékẹ́ lẹ́bá ti di mọ́ nínú mọ̀ ó ti kú nǹkan kọ̀ nìyẹn náà bọ́lọ̀ ọba alékẹ́lẹ́ bá ti fi mọ́ o ti kú nǹkan kọ̀ọ̀lẹ́ àwọn ọ̀pọ̀pọ̀ gẹ́gẹ́ ọlọ́ọ̀dún fi mẹ́rin kàkà kò tí ibá ìsìn àmọ́kọ̀kọ̀ níbàmú sí àwọn kan ní àtọ́kọ sáwọn kan o lè má kọ̀kọ̀ ní àtọ́kọ sáwọn fi rú láti fi àjùlọ àwọn ẹni àwọn èèyàn pa àwọn èèyàn yóò kò pé ẹwọ tó pamọ́ sẹ́yìn tẹ́yìn ọmọ sẹ́gbóhun mọ́ ìlọ́lọ́wọ́ bá lè kẹ́lá wọ́n fi àjíádà àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ́ àwọn nǹkan táwọn èèyàn mọ̀ tó yẹ pé kò sọ́dà tẹ́lẹ̀ gbà máa fi tọ́lọ́wọ́ bá lè kẹ́lá fi mọ̀ wọ́n ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ láti máa òjíṣẹ́ ọlọ́wọ́ bá kẹ́ẹ̀lẹ́ bá pọ́lọ̀ lọ́rọ̀ wọn tó tọ́ torí pé yìí tí wọ́n ń sọ yìí kò sẹ́nìkan tó lè fi mọ̀ yẹn kò síbí tó ti lè kọ́ mọ̀ yẹn kò síbí tó ti lè rí àtúpẹ́ pọ́lọ̀ ọba ló fi mọ̀ eléyìí pé pé ah, àti pé àjọ pọ́lọ̀ ọba lọ́rọ̀ wọn tó tọ́ torí pé eléyìí ó ń sọ pọ́ ti pé ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ láti máa sí tó ń sọ torí pé yìí tó ń sọ yìí èyí ò lè mọ́ àtúpẹ́ pọ́lọ̀ ló fi mọ̀ yẹn bí yàn bá wá jẹ́ tí irú rẹ̀ ọlọ́ọ̀bá ní gíláàbí ma wọn lọ́fíìmà nẹ́bí adama ìmọ̀kaní tẹ́nì àbí ebi na àwọn mẹ́lẹ́kọ̀ mẹ́ orúkọ gbogbo nǹkan orúkọ gbogbo nǹkan àti kóòpù àti yìí gbogbo ẹ̀rẹ́ nẹ́bí adama sọ́njọ́ nìlọ́n lókèlè ìjọ mẹ́jẹ́ ni àwọn mẹ́lẹ́kọ̀ ẹ̀yàn anẹ́bí adama sọ pé ìwọ Jibril lọ́njẹ́ ẹ̀dàkùn tí wọ́n ti dá anẹ́bí adama nígbà tí fi mẹ́rin bóò ló ṣe wá mọ́ ṣe bọ́ lọ́wọ́ ma ló fi mọ́ ìmẹ̀rin ló ti wá gbà pé àà ah, eléyìí ti wá lọ ṣùgbọ́n tó pé inú táwọn ọmọ ọlọ́run ti mọ́ nínú mọ́ ìwọ mẹ́ta ìlú ló ń jẹ́ ìwọ ìsọ̀rọ̀fẹ́lì ló ń jẹ́ ìwọ máìlìkì ló ń jẹ́ ni wọ́n eléyìí báyìí àṣà ni eléyìí báyìí kanakana ni eléyìí irin ni ilé ìbáyìí omi ni ilé ìbáyìí epo ni ẹ̀dàkùn tí ìbá ti pọ́lọ̀ ọba àdíjẹ́lá ló fi ma ànẹ́bì adama níbo ànẹ́bì adama ti fẹ́ ma gbogbo pàwọn nǹkan wọ̀nyí àwọn musammayati àwọn nǹkan tá ń dárúkọ wọn níbo ànẹ́bì ti fẹ́ ma ànẹ́bì adama ti fẹ́ ma asma òkú níbo ti fẹ́ ma ó so ilé ìbá ìrọ̀lọ́wọ̀ ọba àdíjẹ́lá fẹ́ kó ṣẹlẹ̀ nínú àyà tí a bá lọ yìí náà gbàtà àwọn màláíkà sọ gbọ́nà yìí pé ẹgbàtà náà jẹ́nà sọ pé falamma anba'ahu bi asma'ihim gbàtà náà bí adam wá bẹ̀rẹ̀ sí máa fún wọn nírò nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ́ ilé báyìí báyìí ló ń fi gbogbo ẹ̀mọ̀ wọn tán ànábì adam sọ gbogbo ẹ̀tán ọlọ́run bá díkà sọ pé alam aqul lakum inni a'lamu ghaiba samawati wal ardi wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun ọlọ́run bá ní alam aqul lakum sí in sọ fún yín tẹ́lẹ̀ sí in ti sọ fún yín pé inni a'lamu ghaiba samawati wal ardi èmi èmi lọ́wọ́ bá nìkan ní mo nímọ̀ nípa gbogbo tó pamọ́ ní sẹ́mà tí èmi tí bọ̀ máa ò ní mo fi mọ́ èmi mo fi mọ́ torí kò lè mọ́ láì nígbìmí ọlọ́wọ́ bá nìkan bá fi mọ́ ẹ́ ní tó pamọ́ nù wa a'lamu ma inni a'lamu ghaiba sí nínú nǹkan tẹ́ bá fi hàn ìmẹ̀rọ ọba mọ gbogbo ẹ̀ wà máa kú tún tẹ̀tù mún kó lè rí ìjẹ́ ìfipá kankan tẹ́ ẹ̀rù pẹ́ nìkankan mọ̀ ìmẹ̀rọ ọba mọ̀ náà ilé tẹ́ ẹ̀rù pé àà ẹnìkan ọmọ ọlọ́ni èmi so tọ́lọ̀ kò ní báyìí sí kò sí kankan tẹ́lá ilẹ̀ fi pamọ́ àkọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá àlẹ́kẹ́ lá máa ju ẹ̀dá tó fi pamọ́ nǹkan lọ so yí báyìí sí so ọlọ́wọ́ bá ti kó yí wọn báyìí eléyìí báyìí ọlọ́wọ́ bá àlẹ́kẹ́ láti ìsìndọ́rù ẹ̀ láti ṣe tàkì láti ṣe ìfẹ́rẹ̀lẹ̀ fún máàna tó ti ṣáájú tó ti ṣáájú nínú túmọ̀ yí pé inni a'lamu ma la ta'lamun bá àlẹ́kẹ́ láti ṣáájú tó ti ma la ta'lamun èmi ọlọ́run bá mú nímọ̀ nípa tẹ́yìn màláyákà ò nímọ̀ nípa rẹ̀ eléyìí báyìí ọlọ́run bá adékẹ́ tó wá sí ìyà áádá rẹ̀ ọlọ́run bá tó wá dá ọ̀rọ̀ yẹn padà lójú ọ̀nà tafsir lójú ọ̀nà ìfọ́síwẹ́wẹ́ tó ń nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn tẹ́ tí wọ́n sí ọlọ́run bá yìí mọ́ ọlọ́run bá àríkẹ́ lákó sínú ọlọ́run bá mọ̀ àtẹ́lẹ̀ ìtàn ń pamọ́ sínú ẹ̀mí wọn ọlọ́run bá gbogbo kò sí nǹkan ilé tó ẹ́sì pé ó pàmọ́ sí ọlọ́run bá nínú ma kò yí bá ní sí ẹgẹ́ bí ọlọ́run bá lè káàkiri sọ nínú ayà mi أعوذ بالله من الشيطان الرجيم وإن تجهر بالقول فإنه يعلم ọlọ́ọ̀bá ní wa in tajhar bil qawli fa innahu ya'lamu sirra wa akhfa bàtọ́lọ̀ọ̀bá àdíjẹ́lá ń fún wa ní ọ̀rọ̀ nípa hudhud nínú suratul naml ah no eléyìí báyìí ó yàtọ̀ fún ayàtọ́lọ́bà ní kájí fún wa nílò nípa húdìhúdì ilé báyìí tọ́lọ́bà ní kájí sọ ní pé wà in tajhar bil qawl ọlọ́ọ̀bá ní tí ó bá pariwo sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú ohun òkè àbó sọ pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ tó sọ sínú ọkàn ọlọ́run bá alékẹ́lá nímọ̀ nípa rẹ̀ ọlọ́run bá gbogbo nǹkan lọ́mà àtẹ́lẹ̀ tí ni àtẹ́lẹ̀ tó yẹ pé ẹ̀mí ara yẹn lèyàn bá sọ tó yẹ pé ẹ̀dá kankan ọgbọ́ àṣùgbọ́ tó ní ẹ̀mí nìkan lọ́mà tó sọ sínú ẹ̀mí láì sí èméjì ń bẹ kò yíra ní sí yìí ṣọ́lọ́wọ́ bá rí kẹlámà nínú àyà mi nínú suratu suratu Naml bàtọ́lọ́ bá rí kẹlám fún wa lórí nípa Hudhud ìgbàtí Hudhud ń sọ fún Suleiman nípa àwọn ìjọ tí ó rí ní Sábà ìjọ tó rí ní Sábà tí wọ́n tí obìnrin jẹ́ olórí lé wọn lórí tí wọ́n sì ń jọ́sìn fún nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run bá tán sẹ́bọ̀ gúdúrì wá ń sọ wípé ṣètọ́n ó ṣe lẹ́ṣọ́ ó ṣe lọ́ṣọ́ fún àwọn wọ̀nyí ká máa jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ó dẹ̀ ṣe lọ́ṣọ́ fún wọn السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم ṣètọ́nù sí lẹ́sọ fáwọn èèyàn ó ṣe lọ́sọ fún wọn Allah yasjudu lillah pé ká má máa ṣe sùjúdù fún Ọlọ́hun Ọba ká má forí kanlẹ̀ fún Ọlọ́hun àwọn ìjọ Balqis ní Sábà ó sí lọ́ṣọ̀ fún wọn pé ká máa forí kalẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bá ká máa forí kalẹ̀ fọ́lọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó yẹn tí òun ni yukhrijul khab'a fis samawati wal ard ọlọ́ọ̀bá tó yẹn pé òun ló mú jáde ọlọ́ọ̀bá ní mú ni nǹkan tó pamọ́ nínú sánmà òun náà ni òjò ọlọ́ọ̀bá sápamọ́ sí sánmà ọlọ́wọ́ bá lékẹlá mú jáde in tó pamá nínú ilẹ̀ òun ni àwọn irúgbìn ọlọ́wọ́ bá lékẹlá mú jáde àbí nígbẹ́ ẹ̀rùn gbogbo àwọn nǹkan tí ń wù nígbà òjò yìnbó náà wà ń gbà yẹn ó dájú pé tẹ́ bá gbẹ́lẹ̀ níbà wọn bẹ̀ ẹwà àwọn kókó tí máa ń wù nígbà òjò yẹn tẹ́ bá gbẹ́lẹ̀ nígbà ẹ̀rùn kẹ́ máa wá ilẹ̀ níbà wọn kan yẹn bẹ̀ gbogbo àwọn bẹ́ẹ̀ ọlọ́sẹ̀ ń pẹ̀tú gbogbo àwọn nǹkan tí ń wù lẹ́lẹ́ yẹn gbogbo àwọn kókó tí ń wù yẹn nígbà ẹ̀rùn tẹ bá gbẹ́ ilẹ̀ yẹ tẹ gbẹgbẹgbẹ ẹ̀ nígbà kankan bẹ̀ yẹpẹ̀ lásẹ̀lẹ̀ mọ́ kó jáde àmọ́ tó bá dìgbà òjò tó jò bá rọ̀ ọlọ́run bá rí kẹ́ ló sì mú kí ní ìjáde wallahi àwọn nǹkan tó sápamọ́ sínú ilẹ̀ nìyẹn ọlọ́run ọba tó mú nǹkan yìí jáde èé ṣètọ́nù sí lọ́sọ̀ọ́ fún àwọn èèyàn láti máa ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba náà na ọlọ́run ọba tó yẹ pé yukhrijul khab'a yukhrijul khab'a fis samawati wal ard ó mú in tó sápamọ́ nínú sánmà méjèèjì àti ilẹ̀ ó mú jáde wa ya'lamu ma tukhfun wa ma tu'linun ọlọ́run ọba tó nímọ̀ nípa tẹ́ fi pamọ́ sínú báyà tẹ́ẹ̀fẹ́kẹ́dà kankan mọ̀ ọlọ́run bá mọ̀ ọlọ́run bá sì nímọ̀ nípa tẹ́ ń fi hàn síta gbogbo ẹ̀rọ bá lè kẹ́lá mọ̀ ayà yẹn gbà tí mo kàálẹ̀ يسجدوا لله الذي يخرج الخبأ من السف السماوات والأرض tabaka pẹ̀lú kọ́kọ́lá ni yóò fi orí báyẹ̀ kò rí báyẹ̀ nísìnyí Allahu alladhi yukhriju Allahu alladhi alla yasjudu lillahi alladhi yukhriju al-khaba'a fi as-samawati wal-ardi wa ya'lamu ma tukhfuna wa ma tu'linun Ọlọ́run bá tó ó sì nímọ̀ nípa tẹ́ fi ń pamọ́ àti nǹkan tí ẹ ń ṣe àfihàn rẹ̀ nínú àwọn àwọn ọ̀rọ̀ àtàwọn iṣẹ́ eléyìí ń náà nínú àyà míì nínú al-Qur'an tọ́lọ̀wọ̀n bá lẹ́gbẹ́ tí ń fún wa ní ìròyìn pọ̀hùn nímọ̀ nípa nǹkan قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ọlọ́run ní àlẹ́bí sọ fún wa kò sí ẹ̀dá kankan ní sánmà tilẹ̀ tó nímọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ àyàfi ọlọ́run bá nìkan قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله so ọlọ́wọ́n bá lékílá fún wa nírò wípé òun lòun nímọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí àti nǹkan táwọn èèyàn fi ń pamọ́ àti nǹkan tí àwọn èèyàn fi ń hàn ọlọ́wọ́n bá lékílá mọ́ àrínà àwọn olùmọ̀ nípa tafsir tẹ́ni wallahu ya'lamu ما تبدون وما كنتم تكتمون wọ́n ní nǹkan tó lọ́wọ́ àdékẹ́lá ń sọ bí báyìí ẹgẹ́ bí afáwà Dhahhak mẹ́sìgbà wá látọ̀dọ̀ Ibn Abbas wọ́n ní nǹkan tó lọ́wọ́ àdékẹ́lá ń sọ bí báyìí ni pé ọlọ́wọ́ àdékẹ́lá mọ nǹkan tí Ìbílísì fi pamọ́ sínú ẹ̀mí rẹ̀ nínú kíbù àti ẹnìkan bẹnu yín tó yẹ pé ó ń fi ìgbéraga ó ń fi ń pamọ́ sínú ẹ̀mí rẹ̀ ọlọ́wọ́ bá rẹ̀ pé ló sì fi àdí ó sì fi hàn yín láìpẹ́ ẹ́ ó fi ìgbéraga síwájú ẹ̀ pín ẹ̀mí rẹ̀ pé àá ọlọ́wọ́ bá síwájú lánàbí adámọ̀ ju wa lọ àá èmi ẹ́ àwọn náà sì dé mi láti bí ahán náà kò lọ́lájì mi lọ́wọ́ ń sọ sínú ń kébùrù ní gbáyà rẹ̀ láwọn ṣẹ́gbẹ́gbà àwọn màláíkà tẹ́jẹ́ màláíkà gidi torí pé ìbìlísù kìí ṣe màláíkà tẹ́lẹ̀ àlìjànnú ni wọ́n kàn gbé àwọn màláíkà kàn gbé lọ sókè ní wọ́n gbé lọ so ọmọ alé inú àwọn ni tẹ́lẹ̀ kìí ṣe èyí gidi kan tẹ́lẹ̀ náà kìí ṣe àsáwọ̀ ni àsáwọ̀ ṣùgbọ́n àwọn màláíkà gidi táwọn èsì ẹlọ́run ṣe pé nígbà tó náà bá ti fa àjùlá nẹ́bí ádámọ̀ hàn wọn gbogbo wọn ti mọ̀ pé à masha Allah ó jù wà lọ bẹ́ẹ̀ ìbìlí ìṣù ọgbà ìgbéraga bẹ́ẹ̀nú ẹ̀mí rẹ̀ pé à ìrọ̀ ó ṣe wá jù mí lọ kò lè jẹ mí lọ à mi ò gbàdé mi ò gbà ọlọ́wà ni à èmi ọlọ́wà bá mọ́ ilé ìtẹ́ fi pamọ́ àti ilé ìtẹ́ fi tẹ́sírí ni o ẹ́ ilé ìtẹ́ fi hàn wà á àìlẹ́mù máa tún bèèrè náà máa kúntùm tẹ̀tùmù ilé ìtẹ́ fi hàn àti ilé ìtẹ́ fi pamọ́ sínú gbáyà yẹn ọlọ́wọ́ bá mọ̀ gbà tọ́nà ọba àdékẹ́ ló tún àṣírí ibilis tọ́nà ọba àdékẹ́ fi hàn wọ́n pé intẹ́yìn ẹni tí ó ẹni èyàn burúkú bẹnu yí báyìí ọya gbogbo yẹn forí kan lẹ̀fà nàbí adama ọya gbogbo yẹn tẹ̀fà nàbí adama tafsiru méjèèjì ni arínú àwọn olùmọ̀tán ní ká forí kan lẹ̀ ni àmá àrọ́jíṣù ilé táwọn olùmọ̀ lọ sí ìfẹ́ púpọ̀ jùlọ wọ́n ní kèsì fọ́lọ́wọ́ bá ní káwọn mẹ́lẹ́ka forí kan lẹ̀ kí wọ́n tẹ̀lé arínú àwọn olùmọ̀ nípa tafsiru dání forí kan lẹ̀ náà ni o ṣùgbọ́n ilé ìtọ́pọ̀lọpọ̀ àwọn ọlọ́run bá ní gẹ́rẹ́wá ní kẹ́ẹ̀lì bá mọ̀ pé ń bẹ́nu yẹ ẹni tí gírímọ̀ káyìn bẹ́nu ẹ̀mí rẹ̀ ẹni tí gbèrágá bẹ́nu ẹ̀mí rẹ̀ tẹ́yìn òdẹ mọ̀ èmi ọlọ́run bá dẹ̀ mọ́ tó kó fi mẹ́pa mọ́sínú ọ̀kan ní ọyẹ forí kalẹ̀ gbogbo yín ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ fánàbí adam gbogbo wọn tẹ̀ àyàfi ẹni tọ́lọ́run bá ní gẹ́rẹ́ tú àṣírí rẹ̀ fún wọn ìbílís o tàbá ti o èmi ò o èmi ẹmọ̀ ọlọ́ọ̀bá àdékẹ́lá jẹ́ gbogbo ẹ̀fẹ́ gbogbo tí wọ́n fi sínú ọkàn àti gbogbo tó fi hàn kò sí lè tọ́lọ́ọ̀bá àdékẹ́lá ọmọ ń bẹ̀ náà eléyìí báyìí òun gẹ́ ní ìkhtiyáru àfáwà Ibn Jarir at-Tabari eléyìí ni qawlu Sa'id ibn Jubayr ìkánà àwọn àgbà tàbílẹ̀ nípa ìmọ̀ tafsiri àwọn olùgbọ̀n nípa tafsiri wọn kí n bí tafsiri Sa'id bin Jubair ṣeré ẹ́ àyàfà wọn aláìmọ̀ká àwọn olóògbò ní ọ̀sọ̀ fún Ibn Abbas tu ìmílẹ̀ lè tí Kùránì fọ́ra mi tẹ̀gbá wọn gan sọ bẹ́ẹ̀ láwọn ọmọ aláìmọ̀ wára ni ìmílẹ̀ lè tí Kùránì fọ́ra mi aláì ìwọ náà kí ló mọ̀ tó ń ṣe ìgbéraga kí ló mọ̀ tó bá tó rẹ sọ eléyìí tafsiru tí Mujahid náà ṣe eléyìí kàjí Mujahid náà sọ eléyìí kàjí Sudi As-Sudi náà sọ nìyẹn afáwà Dhahhak ìgbà náà sọ náà nìyẹn afáwà ath

kéèyàn fi kankan kí ẹ̀fì kankan kí a ní ẹ̀tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹ mọ́mọ́ tó ń lọ mara ẹ̀ o ṣẹ́gbẹ́ ẹ̀gbẹ́ àṣírí bí títúbà àìmọ́mọ́ mórí tó ń lọ mara ẹ̀ o mórí pọ́n lọ kìríkà mara o ọlọ́run bá ń já ìbílísù ní kẹsẹ̀ ẹnu ètò ni ìṣkìyàrù eléyìí nǹkan tí àìmọ́mọ̀ ìjìnlẹ̀ jẹ̀ríra tọ́bàrí tí wọ́n sàlẹ́sà nínú àwọn àkọwàlù tó wà níbi tẹ̀síwò wa ọ̀rọ̀ yìí kò tí ìbá ìsẹ̀ ilé làwọn rí pé ah, á o gbogbo àmọ́ jùlọ kò ìbá ìsẹ̀ afáwa abúlàáníyà àti afáwa ar-Rabi' ibn Anas àwọn àyíma àwọn àyíma ńláńlá nípa ìmá tafsir ni àti alhassan àti alhassan al-basri hassan al-basri àti qatada kò yí bá ní sí ẹ̀ka táwọn sọ òun ni pé lam yakhluq rabbuna khalqan illa kunna a'lam wa akram ọlọ́run ọba àdékẹ́ láwọ̀ dá ẹ̀dá kan àríkọ́ jẹ́ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nímọ̀ ju àwọn ẹ̀dá òní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sì lápàlẹ́ ju ẹ̀dá tó inú wa àwọn tó ní gbogbo ọba tiẹ̀ nímọ̀ jù lọ a rí inú wa àwọn tó jẹ́ báwọn ẹ̀lẹ́kà ń fáàrí pẹ̀lú bá wọn sí àwọn lè ṣe fáàrí pé e inú wà láwọn mẹ́bẹ̀ náà bá wà inú wà láwọn tó nímọ̀ nípa táwọn màlákà ò nípa rẹ̀ wà ẹjọ́ ah, wa

àkọ́kọ́ jẹ́ pé àwọn ọmọ ànẹ́bí adama nímọ̀ ju ẹ̀dá òní lọ àwọn ẹ̀dá òní lọ àkọ́kọ́ fún àwọn ọmọ ànẹ́bí adama alápẹ̀lẹ́ tí wọ́n lọ́dọ̀ ọlọ́run bá àbẹ́ ẹ̀kọ́ so ọjọ́ ti lọ àbí inshallah ta'ala a máa tẹ̀síwájú ní ọ̀la so àwọn nǹkan míì tí a tún ní láti fi kún àwọn ilé tí a ń sọ yìí máa ń fà ní lọ́la inshallah a máa tẹ̀síwájú lórí abẹ́lọ́wọ̀ bá lè fẹ́lá kọ́lọ̀wọ̀ bá lè fẹ́lá kí fún wa ní àgbọ́yẹ̀ nǹkan la ilaha illallah abẹ́lọ́wọ́ bá ìkẹlá kó ṣe Qur'an ní ìmọ́lẹ̀ ìwọ̀kan wa tó lè ṣe Qur'an ní nǹkan tí yọ ma mú àìbànújẹ́ àti ìfọ́pínpín ìgbáyà wa lọ la ilaha illallah abẹ́lọ́wọ́ bá ìkẹlá kó fi Qur'an ṣe ìmámù wa kó fi ṣe aṣíwájú wa wa an yaj'alahu qa'idana ila atọ́nà wa in tí ó mú wa tí ó mú wa lọ sínú aljanna alala ilaha illallah wa a wa nas'aluhu an yaj'alahu hujjatan lana wa alla yaj'alahu hujjatan alina abẹ́lẹ̀ ọba lè gẹ́gẹ́ kó sí Qur'an ní ẹ̀rí fún wa kọ́mọ̀ sí ní ẹ̀rí wa lórí wa أشهد لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام Thank you. ìbéèrè tó wáyé bèèrè pé ṣé ẹni ń wà kúkú náà ṣé ó lè ṣàyà pé ó ń débò kan tí ó dá sí ní tó lè ṣàyẹ kí wọn sọ láì kú bí ọlọ́wọ́ bá náà nínú láì kú bí ọlọ́wọ́ bá náà ló ní tó ń mọ ìpìlẹ̀ rẹ̀ tó mú sí ọkàn tí ń ṣe jáde àtẹ̀jú ti ra láti kú ọlọ́wọ́ bá náà nínú ìpìlẹ̀ tó ṣàlàyé àti àkọlé ìpìlẹ̀ ọlọ́wọ́ bá náà wà lọ́wọ́ kọ́dà nípa wípé ẹni tí bá ń ṣe dáadáa wọ́n jẹ́ pé wà pé ọlọ́run ọba náà ló ṣe rọrùn fún láti máa rí dáadáa sí kọ́lọ́run ọba lè pẹ́lẹ́ ọba yọ̀ǹda fún sọ́run ọba lè pẹ́lẹ́ ọba ṣe rọrùn kò ní rí ṣe ṣùgbọ́n wà ní tí ń ṣàìdá náà ẹni tí ń ro èrò burúkú náà bí àbí tí ń ṣàbúrú ṣé kìí kọ́lọ́run ọba náà ni ó ṣe lé báyìí ní ni àbí àwọn ìṣẹ́ iṣẹ́ láìsẹ̀ kọ́lọ́run ọba àti ìṣẹ́lá bá lọ́wọ́ sí i kò ní bá ní nínú àwọn nǹkan tí ó ní agbára nípa kọ́dà onílé báyíwá al-ihtijaju bil qadar kí èèyàn máa ṣe aburú kọmọ wá fi kádàrá sí ẹ̀ yí pé àà tó bá ti pọ́nà wọn bá ọ̀ bá pẹ́pẹ́ ìlú kọ̀yẹ́ kọ́nà yọ̀ǹda pé kọ́nà ọba náà ló sí mi lẹ́nu ìbọ́lọ̀wọ̀n bá náà ni ó sì sí rọrùn fún mi ìgbà tó bá yẹ pọ́lọ̀wọ̀n bọ̀ bá fẹ́ nígbà tí mo ń lọ kílótọ́lọ̀wọ̀n bá lókẹ́ láwò ṣe jámi padà bàtí mọ́ fẹ́ ṣe ìsìnà kílótọ́lọ̀wọ̀n bá wò ní kára ní mẹ́dìdè orí bá ní sí àbí ìyà so kò sí èyí kò sí kankan tí yẹn lè ṣe àlùfẹ́ pọ́lọ̀wọ̀n a sì lè ṣe nǹkan kan láì ṣe pé ọlọ́run bá bá yọ̀ǹda bẹ́ẹ̀ orí bá ní sí láti pọ́lọ̀wọ̀n bá yọ̀ǹda rẹ̀ àdírí ṣe tó wájẹ́ pọ́lọ̀wọ̀n bá náà lórí so iṣẹ́ tọ́lọ̀ fi rẹ́ mi lè jẹun ṣe eléyìí báyìí

pátápátá áàsì ní sí nǹkan kan àpẹẹpọ́lọ̀ ọba nímọ̀ sí ṣùgbọ́n ní gbogbo tọ́lọ̀ ọba dá ó ń bẹ nínú ẹ̀ àwọn ilé tó ẹ́ pé ọlọ́run ọba fẹ́ ká máa ṣe ọlọ́run ọba fẹ́ kọ́ máa bẹ ọlọ́run sì fẹ́ ká máa ṣe ọlọ́run sì pàṣẹ rẹ̀ ṣe ọlọ́run ọba sì ṣe ẹni tó bá ṣe dáadáa ó ti wà nú mọ́ ọlọ́run ọba pé yóò ṣe yóò sì rí ṣe ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run ọba kọ́ ló jẹ́ ń pàṣẹ ọlọ́run ọba kọ́ ló jẹ́ ń pàṣẹ òun fúnra ara rẹ̀ lọ́ta lẹ́tà ló ṣe àmọ́lọ́run ọba àdékẹ́lá torí pé yóò lè ṣe kankan àbíkọ́ ẹ̀kọ́ ti wà nú mọ́ ọlọ́run ọba kí wá ti pọ́lọ́run ọba àdékẹ́lá lọ́wọ́ ló ń jẹ́ ń pà bóhun ló tó ó gbìyànjú kò ń fẹ́ ṣe ó ti sagbára ọlọ́run bá nígbàtí fún lágbára kìíní kan ní agbẹ́kẹ́ ní alkudrọ̀ àti ìgbẹ́kẹ́ kan ní alìrọ́dà méjèèjì lọ mẹ̀dé ìyẹn ní alìrọ́dà ní kéèkéè yẹn gbèrò láti ṣe kankan nǹkan tó wù nílùú mọ́fẹ́ ṣe ni ọlọ́run bá nígbàtí wá fún wa ní kudrọ̀ ìníkàpá lórí gbogbo ta bá fẹ́ ṣe pé tọba ti fẹ́ tọba ti wù ọ́ láti fẹ́ ṣe àmọ́ tọba yìí o ìdìdí tọ́lọ̀ tó bá yẹ pé lè náà lọ tàlẹ́sà ló gbèrú pọ̀ fẹ́ ṣe tó àsìkò ń kàbá kó ṣe tó bá ti wá lè ṣe òun tó jẹ níyàwó ọlọ́ọ̀bà lè gbáwá fún kálukú lẹ̀ ẹni tí ń ṣe dáadáa ọlọ́run kọ́rọ̀ jẹ́ nípa kọmọ ṣe dáadáa ẹni tí ń sàbúrú ọlọ́run kọ́rọ̀ jẹ́ nípa òun fún rẹ̀ ló ṣe torí tó bá lóhun ò ṣe ọlọ́run bá lè kẹlá òní ní kó ṣe tú láti ọmọ bá lè kí ló ti ẹ̀pá láti rẹ̀ kò rí báyìí sí èyàn tó ń sàbúrú yẹn òun fúnra ara ẹ̀ ló ṣe òun lọ sàlẹ́sà tó gbé tó bá ní pé dáadáa náà lọ fẹ́ ṣe tó bá sàlẹ́sà náà òun fún rẹ̀ yóò rí ṣe tó bá sì lóhun ṣe mọ́ yóò rí pàtì àmóhun fúnra ara rẹ̀ ní ṣe kòrí bá ní sí so kí ẹ̀kan máa sọ pé ẹ̀bọ́lọ́wọ̀n ọba náà ló mú sí túláàsì ẹ̀bọ́lọ́wọ̀n ọba náà ló ní kó ṣe lọ́lọ́wọ̀n ọba kọ́ ló ní kó ṣe ọlọ́wọ̀n ọba lọ́dáadé kòrí bá ní sí ọlọ́wọ̀n ọba lọ́dáadé ń ṣe òun ọlọ́run bá sì nímọ̀ sí bíbẹ̀bẹ̀ nǹkan yẹn àmọ́ náà bá alékẹ́lá òun ní kó ṣe òun ní ṣe ọlọ́run bá dẹ̀ ti sàlàyé fún wa pé ẹn tó bá ṣe irú nǹkan báyìí báyìí ní orí ẹn tó bá ṣe wa àti kúdúrà pé sílé tó bá wọ lẹ́sà sílé tó bá sì wọ afọ́ní kápá àti sílé tó bá wọ àmọ́ mọ́ retí ẹ̀san lórí gbogbo ilé ẹni tí bá wọ́n fi kádàrá ṣe ẹ̀rí ẹwà jẹ́ yẹ pé ah, alábòsí ni ọ́

orí kànga òkó sí kọ́sọ pé àwé kí ni ẹ̀fí mílẹ̀ ẹbọ́lọ́ ló ti nìsíbẹ̀ ọlọ́lọ́ ti nìsí kànga náà ọmọ pé tó bá di irú sọ́ra ara rẹ sọ ara rẹ ọgbọ̀dọ̀ rẹ gbogbo ara di bí ẹsẹ̀ tọ́nà ọba ọ̀fẹ́ ọwá mọ̀kọ́ yẹ kọ́ sọ́ra rẹ bí ọmọ ọwá ń fi ẹmọ́bùnbí o àwọn ah, olórin máa bọ́kàn ìyàwó ẹbọ́rọ̀ ló sì ní síbẹ̀ bá jẹ́ pé mo tíra mi bá bẹ́ tíra mi gẹbọ́rọ̀ ọ̀bá gbà tí mo lè rí kiri oǹkàlùkú <laughs> ní ọ̀sọ̀ra rẹ̀ níbi àlámọ̀rí ayé tó bá lè ké ìpara àti ìrìbú bá wa àwọn tó bá lè bí ẹ̀sìn àmọ́ wá sọ pé ọlọ́run ló mú èyí báyìí ní sí àwọn èèyàn ní í ṣe pẹ̀lú ìṣìyàrù wọn fún wọn sàlẹ́sà wọ́n sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá sì fún wọn ní kápá àti ṣe ń kálukú gbogbo tó bá fẹ́ ṣe ọlọ́run fún wọn ní kápá àti ṣe ọlọ́run bá sì ń wo ẹnì kọ̀ọ̀kan wa ní ìràn èyí báyìí ní Okay, mẹ́ra fẹ́ jọba tó fẹ́rẹ́ ti àbọ̀dà àṣìlẹ̀ àṣìlọ́sí ọ̀wọ̀ so wọ́n bèèrè nípa hadithu hanzola asadusi wọ́n ní hadithu tí ó wà nínú àwọn tí wọ́n gba hadithu náà wá wọ́n ní ká sàmọ́lẹ̀ sí hadithu náà hadithu wo ni hadithu anas bin malik ni رضي الله عنه الإمام الترمذي قال وقال حديث حسن صحيح الإمام الترمذي في حديث وحسن صحيح من سنن الترمذي الإمام أحمد نقبع لنا مسند و كم بابا ابن ماجه نقبع من سنن now حديث وي هنا حديث وانس بن مالك رضي الله عنه هنا أرجل منا يلقى أخاه أو ويلحن ويلحني له Anas ní òun bí anábì lè rí pé tí ẹnìkan bá pàdé ẹnìkan nínú wa tó bá pàdé ọ̀rẹ́ rẹ̀ àbọ́ pàdé ọmọ ìyá rẹ̀ ẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ó lè jù lé lọ èyàn lè jù lọ bàbá àyàn ọmọ ìyá àyàn ni ìyá àyàn ọmọ ìyá àyàn ni àbí èso ọmọ ìyá wa ni wọ́n ni ẹ̀ tí ẹ bá pàdé gbogbo àwọn báyìí àyẹ́lì sókó tẹ̀ fún ìṣìnà sókó tẹ̀ kó fi kí kọ́lá arábìnrin kọ́ bá jáwó tọ́ àfàyàtẹ̀ sí mú wáyé kọ̀bílùú sí kọ́ wá dì mọ́ kó kí sí ẹ̀ arábìnrin lá kọmọ́sí yóò náà fàyà àkùdùbíyádìí ọ̀yìsọ̀fẹ́hù arábì sí kọ́ wá gbá bẹ́ẹ̀ gbogbo rìjáàlù ẹ̀ pátápátá ni wọ́n dá àyàfi handola asadusi handola yìí òun ní problem ṣùgbọ́n ní problem táwọn èèyàn mọ̀ ní pé sábà ní ẹ̀nẹ̀kan ní problem nínú àwọn nínú àwọn rìjáàlù nínú àwọn rìjáàlù hadith nínú àwọn èèyàn tó gba hadith wa kò tí sọ pé hadith yẹn bọ̀ yìí wọn ma kí n sọ pé kí n sọ pé ìyàkọ́ wà dọ̀ ayé kò sọ pé hadith wà dọ̀ ayé àwòrú tó áìfù wò lọ́wà lára ẹni ẹ̀ irú ilẹ̀ wò lọ́wà lára ẹ̀ tí ìbá ti ṣe mutaham tí ìbá ti ṣe ẹni tí wọ́n gbà ní òkúrọ́ táwọn olùmọ̀ nípa hadith gbà pé òkúrọ́ ni ìfẹ́gbẹ̀ ní mutaham ni ẹ àháùdọ́là kéèsè mùtáhàm kéèsè òpùrọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ìṣkìláàtò ni kí yẹn dàgbà kọ́ ma wá wí in tí ọ̀yẹ kó wí kọ́ ma ma ti tí wí mọ́ nígbà tó bá dàgbà in ṣé hadith rẹ̀ tó bá gbà wá síwájú kó tó dàgbà náà ṣé tọ́ ìbù ní ọmọ jẹ́ nígbà tó bá mọ́ tí wí ṣé tọ́ ìbù ní ọmọ jẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa hadith yìí wọ́n mọ́ nǹkan tó ń sọ wallahi ó kà lọ ka kan wọ́n jẹ jáde hanzola ìṣìláàtò ló ṣẹlẹ̀ sí now tabawari hadith rẹ̀ àmọ́ bóyá ìgbà tó dàgbà lọ́gbà wá ìgbà tó wà kékeré ìgbà tí nǹkan ò tí ì ṣe lọ́gbà tàbí àti ẹ̀mọ̀ pé gbà tí nǹkan ti ṣe ńlọ́gbàwà hadith yẹn àwàkúra dúà ní ti ìlú títí yí dábì rí àwọn mutabaat àbáwọn shawahid káàkiri fún mutabaat àti shawahid ní pé a lọ wá àwọn míì àwọn ẹgbàwá míì tó yẹ sí pé àwọn náà gbarú tọ́gbàwá wa àwà lọ yẹ̀wò nítorí tí ń bà wá lẹ́rù ní pé kọ́mọ̀ jẹ́ sí pé pọ̀ mọ́ tí ń sọ kọ́mọ̀ jẹ́ pé ìkú ní wí tàbá ti wá rí àwọn ẹnu míì táwọn náà gbà wá tán wírun tó wírun ajẹ́ pé kò wírikú yóò rí wí ìta ń bẹ̀rù lára rẹ̀ ní pé wírikú wí a lè ti ráwọn ẹnu míì táwọn náà gbà wí ẹ̀wà ajẹ́ pé tó fẹ́ wírun gangan orí wí ẹ̀rí mi gbọ́ torí àwọn ẹnu míì sì pé kí nǹkan kò ṣe wọ́n kò rí báyìí sí èyí ò ní iṣẹ́ mùtábà àti ṣàwáhìdì àwọn arí àwọn mùtábà àti bíi mẹ́ta fún àdífì ṣùgbọ́n wọn mú tàbà áti taari àwọn náà dọ́àbù wà ń bẹ ibi tí wàhálà wà nìyẹn o àwọn náà dọ́àbù wà ń bẹ ní pé lílẹ̀ wà ń bẹ àwọn tún wo orú lílẹ̀ wo lọ́wọ́ àánú tàwọn náà ẹ̀sẹ̀ òǹkà máa ń sìn tàbá rí pé lílẹ̀ tó wà nù rẹ̀ ó gba wíwò kéṣe fọ́kàn rí ilé lágbáyé ọ̀gbọ̀ igbó dẹ̀ mọ́ gbé lẹ́lẹ́ báhùn náà ní òun lè iṣẹ́ nítorí láti mọ́ rí hadithu hasan ẹ́ iṣẹ́ la ṣe débẹ̀ ta fi pé hadithu wa hasan nígbàtàwà wà wọn tàbá àti bí mẹ́ta ẹ̀ a rí pé àwọn problem táwọn náà ní problem tí è ṣe wípé ó lágbára àwọn èṣò kúrọ ẹjọ́ ìlú náà báyìí ti kéèdè ṣe pé sánàdù ẹwà mọ̀kọ́tọ̀ ẹ̀ kìí ṣe pé gbogbo nǹkan báwọn àwọn náà láwọn problem tó kéèkéé ni so tó bá ti rí báyẹn tí àdíṣe bá tí ó bá ti jẹ́ dọ̀ẹ́kù jídàn tí ó bá jẹ́ pé dọ́ọ̀kù rẹ̀ ní agbára gan tó kẹ́yìn pé dọ́ọ̀kù kékeré náà ni so àwọn amú bí àdíṣe bí méjì mẹ́ta mẹ́rin tí gbogbo àwọn dọ̀ẹ́kù gbogbo àwọn fúnra wọn lágbára pé a problem tẹ́lẹ̀ yìí ní eléyìí àti mọ̀ problem tẹ́lẹ̀ yìí ní eléyìí náà tẹ́kì ààrẹ eléyìí náà ní problem ẹ̀ tó tẹ́kì àrú problem tẹ́lẹ̀ yìí náà ni ní problem tẹ́lẹ̀ ti ní problem eléyìí náà ní problem kò níbi tó ti ní problem eléyìí náà tó yàtọ̀ sí ẹ̀tí ọ̀nà sáà máa yìí sí awárí problem tí gbogbo wọn ní ẹ̀tí ọ̀nà sáà máa yìí sí tábá kó gbogbo ẹ̀jọ ẹ̀mí wá ah, rí wí problem tí wọ́n ní wọn tó nǹkan tí a lè fi kò lè tó nǹkan tí a di kódà wọn di di hasan tó bí ẹgbẹ̀rẹ̀ àwọn àfà yòkọ́wà alhadisu dọ̀if bil hadisi dọ̀if hadisi bá wà dọ̀if àmọ́ fi ń fún hadisi wà dọ̀if lágbára àmọ́ aláyà fún na dọ̀ifuhu ṣẹ̀dídà ó kàn mọ́ jẹ́ sí pé dọ̀ifu tí ó wà ń bẹ yóò jẹ́ dọ̀ifu tó lágbára ni gbogbo ilé ìbáyìí iṣẹ́ ilmul hadisi iṣẹ́ mustalahul hadisi èyàn kan tóun kan lọ tí ó tọ́ka lọ sí òṣùlù fífì kan tọ́ka ń kìí kò yọ́ ma yọ́ ma sọ̀sọ̀kúsọ níbi àwọn nǹkan tá ń sọ yọ́ ma sọ̀sọ̀kúsọ níbi àwọn nǹkan tá ń sọ so tó wọ́n kàn hẹ tíra kan gbogbo ilé tí mo ń sàlàyé yìí àwọn àlàyé tí ṣe kàlẹ̀bá ní ṣe ni kìí ṣe sahiha wa shay'un min fiqhiha ṣe kàlẹ̀bá ní ṣe gbogbo àlàyé tí mo ṣe yìí pátápátá bẹ́ẹ̀ ṣe ó dépò sahih kódà ó kọjá kó hasan pé bá ní sí àbáwọn táwọn wí yìí kò sí láyé kò sí bẹ́ẹ̀ sí rí lè gbà nítorí pé àwọn ò gbẹ̀rí ni kìí pé ẹ̀rí ni wọn ò fẹ́ gbà wọ́n ti níbi tí wọ́n lọ ẹ̀ṣẹ̀un wọ́n ti níbi tí wọ́n lọ bẹ́ẹ̀ mẹ́rin wá wọ́n yìí àrímọ̀ fún ìyẹ̀ lọ́rọ̀ alájì life ìpínlẹ àgbákò ní yídé kí ni balaga wo ni wọ́n lò ń bí ẹyà yìí sọ inú mọ́ bàlágà kí ní pé pẹ́lẹ̀ ìtẹ́sọ yìí wọ́n jẹ́ ẹ̀ṣẹ́ pé ń dáwà náà kọ́ jẹ́kàn máa ń wa ti níbi tí wọ́n lọ àhàdìsí wà sahih kò yíba Nawawi ìmáàmù Nawawi sí ni muhaddisi ni ìmáàmù Ibn Hajar al-Asqalani wọ́n lò muhaddisu ni kò yí bá ní sí àrímẹ́bù Taymiyyah wọ́n lò àgbàfà òní hadisi ni wọ́n Ibn Qayyim wọ́n lò kò yí bá ní sí àwọn àyíkmà gbankan gbankan àrímẹ́bù Tirmidhi jẹ́ lásán hassan rẹ̀ wọ́n tó sọ àbíwọ ọmọkéwú ọmọ àdísù ju Tirmidhi lọ ọmọkéwú Bukhari ẹ́ so ní àkẹ́kẹ́ máa sọ̀sọ̀kúsọ kò sí nǹkan tán nífẹ́ gbà tó má ti gba àdísù wọlé òun kó ọ̀rọ̀ ìkúnlẹ̀ ó kó sínú tẹ́ráwọn àdísù yóò kó ọmọ wá yìí ní ìforí kanlẹ̀ ní nǹkan kan ìforí kanlẹ̀ kọ́ ìtara yìí ni ṣe ràkúnmí náà forí kanlẹ̀ wọ́n ní ràkúnmí sájára ní nàbí ràkúnmí ṣe sùjúrù ràkúnmí máa ń fi rí kanlẹ̀ ìmá fi gbangba wájú àti ìbolẹ̀ ti rí ráyé ibi tọ́lọ ti mú yínú mo sọ pé àrùsùn náà sọ̀rọ̀ bá jagun ẹ̀rí ẹgbẹ́ ma jẹ́ báyẹ́ bá lùsí ìrẹ̀jágun ẹ̀yẹ́ kan fòdó ara yẹ́ hàn sáyé ni tó yíba ní sí tí ó ní ṣókí nípa nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú hadith wa hanzola ni hanzola kìí ṣe yí pé dọ́àkù rẹ̀ jẹ́ pé ọwà mutaham ìgbà tó dàgbà lójú pé ìsìláàtù ṣẹlẹ̀ sí tó wá dẹ̀ sí rí báyìí àti mọ̀ pé èèyàn rẹ̀ ní ìkànṣe kí ni ìgbà tó dàgbà ní sọ nítọ̀ àwọn àbádẹ̀ ni wọ́n mọ́ ń bẹ̀rù pé kọ́ máa jẹ́ pé kí ń sọ nípa àdíta lẹ́lẹ̀ ìbọ́yá kìí sọ ohun tàbá ti wá ní fọ̀kànbalẹ̀ pé ń tọ́ sọ yẹn ó rí sọ tá rí bò míì pé à sékè epo síwí àjẹ́ pé ń tà ń bẹ̀rù lára rẹ̀ ti lọ àsìwí náà là ń bẹ̀rù lára rẹ̀ kèdè pé kátàkàtà èèyàn ní kèdè pé dọ̀yìn fún ní kèsí òkúrọ̀ àsìwí là ń bẹ̀rù lára rẹ̀ tàbá dẹ̀ ti rí pé kò síwí kí ló parí kí ló kí ló wa ní ṣókí ni subhanahu wa ta'ala solo la de